nígbà tí ṣẹ̀gilọlá fi délé gbẹ̀ngà ojú ọjọ́ wulẹ̀ tí ń kwara sáṣọ ń ṣe ní mí gerúgerú bí ẹni lọ sóko gẹdú ojú rẹ̀ léròrò pẹ̀lú omijé ẹni tí ń pa mọ́ra irú ọṣẹ tó wulẹ̀ fi wẹ̀ lọ́jọ́ náà tojú sù ìyà ò tó yà ọdí afàdá pakún ikún sá lọ àdá sọnù ọlọ́dẹ ló tún wálé lọ́wọ́ fìfò yìí mebí bó bá jẹ́ ìgbìn ọ̀dọ́ olóyè ọ̀ràn pẹ̀lú rìnkèrindò òpópónà tó pópónà nìkan ní rán ni ìdárò ò bá túmọ̀ lórí kan ta ló wá tún lógun à ń fúnni nígbà tí gbẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ lọ́wọ́ ẹni. ariwo ojú mi ojú mi ní ṣẹ̀gílọ́lá pa títì nígbà tí yóò fi lajú àwọn ọmọ gànfẹ́ náà ti na pápá bora ìgbé à ń fẹ́wé oko báyìí là ń gbé pé lò nǹkan ọbẹ̀. ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tí ń kẹ́lò nítorí kò sówó láti rò mìíràn làwọn alọkólóhun kígbe èyí tún gbé ayé olè gan òwúlẹ̀ wọlé ìbá wá ṣe páyé olè sunwọ̀n tó àwa fáwọn ohun jàǹkànjàǹkàn sílẹ̀ a máa gbérí ògì olóyè kànràn tó lógúnlọ́gọ̀ dúkìá tóun dẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ́kẹrẹkẹ kò ṣàgbákò orú èyí kí wàá ní ti ṣẹ̀gílọ́lá tó tún korú láwọn ẹ̀hànnà burúkú yìí ti fa abẹ sékélérẹ́ nífun jáde nítorí ìsùnmọ̀mí kéékèèké tí wọ́n ó jà gbogbo bí bá ti lè wù kó jẹ́ bígi bá rélukì tòkè rẹ̀ là ń kọ́ yọ̀ àyà mi ti kó sókè láti fìjọ sọ̀rọ̀ gbẹ̀yìn mo pago rẹ láìmọye ìgbà àmọ́ kò lọ rárá kí ló dé kí ló ṣẹlẹ̀ wò ó Gbẹ́ngà bá a ṣe ń bi ni nìyẹn o ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ ní kété tí mo kúrò lọ́dọ̀ olóyè ni mo pè ẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ká tó ṣẹ́jú ká tó là ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ti dàwátì gbẹ̀ngà ló pariwo báyìí tó sì fò dìde gìjà lórí ibùsùn rẹ̀ wo ọkọ mi ká ṣáà máa dúpẹ́ pẹ́rọ ìbánisọ̀rọ̀ ni wọ́n tiẹ̀ gbà wọn ò gbẹ̀mí ọlọ́run ló màmọ̀ kan tó fi ṣe hmm, òdodo ọ̀rọ̀ o sì tún ríyìn sọ ọ̀rọ̀ ló sọ ọba alápàdúpẹ́ lorúwà kó o sì wá máa wò ó èmi gan ti pèsè ìròyìn arọ̀ sílẹ̀ fún ọ àmọ́ yóò dára tí ìwọ bá kọ́kọ́ fún mi níròyìn ayọ̀ látọ̀dọ̀ olóyè tó lọ kémi náà tó wáá kí ọ lẹ́yìn gbẹ̀ngà bá gbọ́lọ̀kulọ̀ tí fi ń lòun àdá nìkan ni kò ní lè yọ sí i àgbẹ́kẹ̀lé ènìyàn asán ni òní gangan ló ṣe yé mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń wò tá à ń nífẹ̀ẹ́ lórí ẹ̀rọ ayélujára ọ̀gá lásán lásán ni wọ́n ń ṣe pàápàá jùlọ olóyè kànràn yìí àwọn ohun tí kò gbọdọ̀ máa fi lọ́mọ rẹ̀ lóbìnrin ni bàbá yẹn fi ń lọ̀ mí ìwọ náà wò ó kíru bàbá yẹn máa wí fún mi pé àìmáa rìn yìí ní òhò ni kò tíì jẹ́ kí n rọ́wọ́ mú nídìí iṣẹ́ orin mo fárígá kúrò lọ́dọ̀ rẹ̀ ni nígbà tọ́rọ̀ rẹ̀ kò dà létí mi mọ́ Èdùmàrè ló mọyì ọmọ ọlọ́mọ tí wọ́n ti bà lórí jẹ́ báyẹn Gbẹ́ngà túnbọ̀ sún kì í lórí ibùsùn òógùn wulẹ̀ ti bò ó bìbà bó tiẹ̀ jẹ́ pé gbogbo fèrèsé ló wà ní ṣíṣí ó mí kanlẹ̀ fún ìṣẹ́jú kan gooro ìrẹ̀wẹ̀sì sì yọ yàrá sẹ́yìnjú rẹ̀ ṣẹ́gilọ́lá nígbà tó lóye kọ̀ọ̀rán wá sọ gbogbo ọ̀ràn yẹn ṣóòṣà sọ̀rọ̀ àbùkù sí wọn bí mo bá sọ̀rọ̀ àbùkù sí ń kọ́ èmi bú o mo sì wọ́ ọ nílẹ̀ tuurutu àìtó yín káwà ń fọwọ́ bò lọ́hùn lọ́hùn ó sì pín bì kan tó bá jẹ́ pé o wà níbẹ̀ gan ni díẹ̀ ni ó kù kó o na bàbá yẹn ńṣe ní fẹ́ nu tẹ́ńbẹ́lú èmi àti wọ́ pẹ̀lú ṣègilọ́lá wò ara tèmi kò kọ àbùkù ara mi ò ka àbùkù inú ẹ̀gbin lọ́lá ń gbé o ti gbàgbé ni àti wípé àwa la nílò ìrànlọ́wọ́ bàbá yẹn ó dá mi lójú wípé bó bá fohùn tútù bá wọn sọ̀rọ̀ ni èso rere á jáde ṣọṣẹ́ àríbí èlò gbà lọ́wọ́ wọn ọ̀rọ̀ rírùn wo ló ń sọ Gbénga kí ló dé tó ń sọ̀rọ̀ bí apọ̀dà báyìí kí n máa fèdè tútù ọ̀hún ẹ̀lẹ̀ bá bá ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò bá lówó lọ́wọ́ ó máa ń lo oògùn ni béèyàn ò bá sì lówó tí ò lóògùn a sì lẹ́nu má bí mi inú lálẹ́ yìí o ṣẹ́yìn bàbá yẹn ló yẹ kó o wà ní àbẹ́ mi ṣé wàá sọ̀rọ̀ yẹn ayọ̀ tó o pé o ní fún mi àbí kí n máa gba ilé mi lọ tààrà kò dìgbà tẹ́nìyàn bá tún bi Ṣẹ̀gílọlá kó tó mọ̀ wípé inú ń bí gidigidi gbogbo ohun ló nífẹ̀ẹ́ nípa ọkọ àfẹ́sọ́nà rẹ̀ yàtọ̀ sáwọn àgbékalẹ̀ èrò rẹ̀ tí kì í bá togúnlọ́gọ̀ aráyé mu lọ́pọ̀ ọgbà wọn ti máa ń wí pé bó ṣí àtìṣe bá pọ lápọjù á máa dọpọlọ ẹni rú ṣùgbọn ṣègìlá kì í gbàgbọ nígbà mìíràn tí gbẹngà bá ń fọrú àwọn èsì báyìí sọrọ á máa wulẹ jẹ kó kọrọ náà sódodo ṣá wa gbọdọ polólùfẹ ẹni láṣì èrè bí kódà mọ bínú èmi ọmọ pọrọ náà yóò gbòdì lára rẹ ni kò wá tó báwọn náà kò tó jà kó dára náà mọ̀ ń bá káyà mi o òdodo ló wí ná. Hmm lóun lòun ò gbé òkàndé èsì rẹ lọdọ olóye ti fi yé mi wípé ohun tẹmí ń kà kún ròyìn ayọ tí n bá fi tó ọ létí ti di òfútù fẹẹ tẹ àásà tí ò ní kọ́hún dépòdépò yọ gbẹ̀ngà ṣó o tún bẹ̀rẹ̀ ṣó o tún bẹ̀rẹ̀ kí ló kan àbọ̀ mi lọ́dọ̀ olóyè pẹ̀lú ròyìn tó fẹ́ fún mi kí nípàdé ìwèrè òun asínwín farabalẹ̀ farabalẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ mẹ́rẹ̀ pọ̀ lápò pé ṣé dúdú ni àbí pupa èsì ti jáde lọ́dọ̀ ẹgbẹ́ alóhun lóyún àgbáyé nígbà tẹ́sí ó sì jáde èmi àtìwọ́ wà nú ènìyàn ogójì tó yege olúwa ṣeun irú àwọn òròyìn tá à ń gbàdúrà fún nìyẹn kí wá ní òótọ́ pẹ́ nú eléyìí ẹ̀ àwàdà rẹ̀ a máa lè gbẹ̀ngà túra kájàre àwa tó yá gbàlùkà mọ́ ọjọ́ kọ́rọ̀ ọ̀rẹ́ má wàá dàbí ẹni tó gbọ́ wùrùrù òjòdó inú agbánu nǹkan kí sẹ́sẹ̀ ràgó láfikún èsì tí wọ́n gbé jáde àwọn ogójì tí wọn mú ní láti gbé fọnrán iṣẹ wa jáde kóṣù tí ń bọ yìí tóó fẹnu gúnlẹ nígbà náà ni wọn ó tó mílíọnù mẹwàá péré tí yóò gúnyẹ gẹgẹ bí aṣojú àti ojúlówó akọrin ẹgbẹ wọn wàá sọ fún mi níbo la ti fẹ́ rówó fọ́nrán ẹyọ kan ká má ti ìsọ méjì kóṣù tó ń bọ̀ tó fẹnu gúnlẹ̀ bìrí lẹ́rìn tó gbẹnu ṣẹ̀gbìnlọ́lá yí padà sí rúdurùdu ènìyàn tó wípé wọn ló ṣe ohun gbogbo tán kò kúkú parọ́ ẹ̀bùn kò wulẹ̀ tó nǹkan láyé yìí bí kò sówó láti tì í nídìí bẹ́ẹ̀ ọlọ́run tó dára bí eréwé náà ló dára bí aláṣọ o kí wá lọ̀bọ fi fi orí tí náà kí ò fi ṣe tiẹ̀. ẹ gbẹ̀ngà làákàyè ń bẹnu ọ̀rọ̀ rẹ lóòótọ́ kò sí bá a ṣe fẹ́ rí fọ́nrán ṣe láì lówó tó tówó lọ́wọ́ a kò sì wulẹ̀ lọ́nà kan pàtó tó lè powó fún wa láàrin gbèǹdéke ọ̀hún èmi ò bá wípé ká má fi wàdùwàdù jádà lọ bẹ́ẹ̀ yóò jẹ òmíràn àjẹ lọ̀rọ̀ ayé ọ̀nà kan ò sí wọ́jà àbí ṣègilọ́lá ọ̀rọ̀ rírùn pọ̀ lẹ́nu ẹ̀ ògbéǹga kí là ń wí kí ló ń a ní wọ́n fi lò pọ̀ ẹ̀ ń pẹ́ sọ̀sọ̀ ní àbálẹ́ só ọjọ́ kan tí nǹkan ọmọkùnrin ń lé ní èmi ò lè torí pé ń jẹ wàrà kí n pe màálù ń bọ̀ dá fi fọ́nrán ṣíṣe tèmi sílẹ̀ kí gbogbo ọ̀nà láti bẹ fún tiẹ̀ bó o bá gbé fọ́nrán máa gbáwọn ìgbésẹ kan ní kíá tó sì dá mi lójú pé dídùn lọsùn ó sùn lórí ọrọ olóyè kọrọ yẹn mọkàn kúrò ńbẹ ẹrín kèékèé tó gbẹnu gbẹngà tó àfúrásì bó bá ṣèta gbangba ló ti rírun ẹrí bẹẹ ni díẹ ni yóò kù kí wọn tó sọ àwọn sí i lọrùn àbí ta ń lẹrìn àrítàkìtì ṣubú lùgànà <laughs> aya mi <laughs> iṣẹ́ adẹ́rìn pẹ̀sónú ló yọ ọmọ ṣe o ìwà awówó jáde láàrin ìgbàwo sígbàwo wò ó má jàá máa fúnra wa ń retí asán mo wulẹ̀ gbàláyé wípé wàá fi fọ́nrán ṣíṣe tiẹ̀ sílẹ̀ fẹ́mi oríire tèmi oríire tiẹ̀ ni lóòótọ́ borí kan bá sunwọ̀n á máa ran gba àmọ́dún mélòó gan-an ló fẹ́ fi rí owó fọ́nrán tèmi nìkan jọ ẹ bá bá fún ogún ọdún pilẹ̀ wèrè ọjọ́ wo ló tẹ́ fẹ́ máa bú ní jẹ́ èmi kò mọ̀dí táwọn ọmọ ènìyàn á rójú ọ̀nà nílẹ̀ táwọn máa gba aláàlá ọlọ́run kì í déédéé ṣe nǹkan láì nídìí ọlọ́run fẹ́ fún olóyè kànràn ṣe gàárì tíra wa ló fi jẹ́ kó o ṣalápàbàdé rẹ̀ má wàá jẹ́ ká gidi inú rẹ̀ fàfà sẹ́yìn fèmí àtiwọ́wò gbẹ̀ngà kí ló sọ tí ó dùn yìí àwọn ọ̀rọ̀ tó yẹ kí n máa sọ kó máa bá mi wí ló sọ yìí tó ò gbọ́ lọ̀kulọ̀ tí mo ní bàbá ẹ̀ fi ń ṣé kò ní jọrí pé mo lọ gbá ọ̀bọ̀ kòkò lẹ́nu ni ohun gbogbo ni mi ò ní o bíi ti fáàrí kọ́ èmi kò sì lè gbà kẹ́nìkan faṣọ yìí mi gbolẹ̀ túrútú fáàrí aṣọ yìí iyì wo gan ní ń bẹ lára tálákà iyì wo gan lakúṣẹ̀ wa ní lára ìyẹn ni pé bí wọ́n bá ń sọ̀rọ̀ ẹran tó níwo ìgbín irú àwa yìí náà ó máa yọ orí síta nìyẹn o jẹ́ ká sòtítọ́ fúnra wa Ṣègilọlá àti wípé èmi kò rí lọ̀kulọ̀ kan tí bàbá yẹn fi lù ẹ́ o ìṣe ló gbọ̀n lámọ̀ràn èmi ò sì gbọ́n nùwé ìtàn nípa mọ̀ràn máa ń dìjà kò sóhun tó burú nù kó wí fún ọ pé kó máa múra bákan ṣé ìwọ kò mọ̀ wípé àwọn bàbá yẹn kì í sọ̀rọ̀ lásán ìrírí òun ọgbọ́n ní ṣàtọ́kùn ọ̀rọ̀ wọn má jẹ́ ká wá tì torí agídí tálákà òun ìgbéraga asán pàdánù orí ńlá ńlá o mo rò wípé o lọ́rọ̀ gidi tó o fẹ́ sọ ni ó ti wáyé mi pé bí ìwọ gan bá láǹfààní àti dépò olóyè kànràn ìwọ gan yóò ṣe jù báyìí lọ ojú gbà mí tì fún ẹ Gbénga ó dàárọ̀ Gbénga ó dàárọ̀ èdùmàrè ló pẹ́ lẹ́kùn yàrá gbẹ̀ngàn ò ní í já sí wẹ́wẹ́ pẹ̀lú ìṣọwọ́ tí ṣègilọlá fi pa á dé ọ̀rọ̀ gbẹ̀ngà wulẹ̀ dàbí ẹni tá a pé kó wáá wo fìlà gọ̀bì tó pé èé ṣe tí fìlà yìí rí gọ̀bìgọ̀bì ṣègilọlá pinnu lódò ọkàn rẹ̀ láti wá gbogbo ọ̀nà àti rí owó jọ fún gbẹ̀ngà ó gbàgbọ́ wípé bóun bá rèé ṣe òye yóò làwọn gbẹ̀ngà pé kò dìgbà ténìyàn bá tọwọ́ bọ̀bọ̀ kubọ̀ kó tó débùsọ̀ ògo ohun gbogbo lọ̀bùn òní bíi tòun rùn kàn kódà bójú owó èlé ni yóò yá ni ṣègilọlá ṣetán àti ya àlàáfíà fún yín arábìnrin. ṣé alàgbà tìkanra tìkanra ni ṣègilọlá wulẹ̀ fi fèsì sárákùnrin tó wọ aṣọ funfun kúrákúrá kan tó sì dúró níwájú rẹ̀. òjíṣẹ́ ọlọ́run lèmi tẹ́ ń wò yìí ìpín ọlọ́run alààyè ni mo sì ń bá ṣiṣẹ́ arábìnrin ẹ lè máa wò mí pé mo rí rọrùn ọ̀hún àmọ́ ẹ gbọ́ èmi ni kẹ́ ẹ ta dànù ẹ má ṣe tọrọ ẹnu mi dànù mò ń gbọ́ yín alàgbà. ẹ ṣe ṣe rí i ní kété tẹ gbẹ̀gbẹ́ mi kọjá ní ẹ̀kan yẹn ni ọlọ́run alààyè ń fi ìṣípayá ńlá kan hàn mí nípa yín jésù mi o nínú ìṣípayá yìí olúwa fi hàn mí pé òun ti ṣèrò ètò eré ńláńlá ògùn ńláńlá kan fẹ́yìn àtọkọ àfẹ́sọ́nà jésù mi o èmi àtọkọ àfẹ́sọ́nà mi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni jésù mi o oore tí mò ń wí yìí a lè fi wé ìgbà tí a bá ń fi ife cup ife bu omi nínú alágbálúgbò òkun ṣé a mọ̀ wípé irú omi yẹn kì í tán bọ̀rọ̀ omi òkun ò tiẹ̀ lè gbẹ kábíyèsí o ẹ kú làákàyè kú làákàyè ṣé wá rí orin tí mò ń sọ yìí àdé ah, èṣù mi ò kábíyèsí bàbá mi fi hàn mí wípé ó ti kàn yín lára tán ẹ máa rí fìrífìrí ẹ ẹ máa rí fìrífìrí ẹ ohun tí mo lè jọ pé ó jọ mọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ parọ́ àǹfààní kan ló làálẹ̀ fún èmi àtọkọ àfẹ́sọ́nà mi lótìtọ́ ọ̀dọ̀ rẹ̀ gan ni mo ti ń bọ̀ báyìí àmọ́ náà tá a tún lè fi mú àǹfààní yìí kì í ṣe èyí tó bójú mu àbí tó bá Eh, ìlànà ọlọ́run mu ah jésù mi o káì ọmọ ènìyàn káì jésù mi o bàbá mi wípé ẹ fi ti olúwa fún olúwa kí a sì fi ti kẹsàárì fún kẹsàárì ha jésù mi o ọmọ ènìyàn fẹ́ fi ọwọ́ yìí tẹ́ ọlọ́run dànù ẹ ń fi agídí inú òun èmi ni mo gbọ́n tó báyìí èmi èmi ni mo mọ̀ tó báyìí ẹ fi ń lé ògùn ńlá jìnnà bí oore yín bá fi lè bọ́mọ yín lọ́wọ́ àyàfẹ ló dìná a kò rán mi jù báyìí lọ yáàyà jésù ni o jésù kristi ẹ kíyèsára ẹrù ògo wa kò ní dẹrù aláàfíà ṣègilọlá kò wulẹ̀ mèsì ọ̀rọ̀ tí yóò pọ̀ kò wulẹ̀ mọ̀gbà tó kọwọ́ bàpò tó yọ àpò kan náírà tó ti tọ́jú látàárọ̀ láti rò ó ó lọ wọ́ àwọn fọlọ́gbìn ní èyí tó gbà tayọ̀tayọ̀ ní kété táwọn méjèèjì ṣara wọn ló dàárọ̀ lálàgbà náà wọn bá kẹnu bọ̀rọ̀ ọlọ́run mi ò àdàgbà má pààrọ̀ òye bàbá àṣàlẹ̀ àwọn ọmọ aláìnílé lórí alága gbogbo káńsù tí ò ní ìgbìmọ̀ ọwọ́ méjì fẹ̀yàn kan o ìwọ ló ní mi ò ní ṣe wàhálà jìnnà tí màá fi máa róúnjẹ ọjọ́ mi jẹ jẹ́ èṣù mi o ó sọ pé oúnjẹ tí ajá yóò jẹ èṣù ni yóò ṣe ọlọ́run má jẹ́ kí múgùn gbọ́n kí n lè máa rí wọn rẹ jẹ bí iṣu tí mo bá fàpò kan yìí mo pàrágà rò eré àmàmà tán ọmọ tí mo bá gbámú lálẹ́ yìí sékèlè pàǹsẹ́lì màjẹ́ èṣù mi ò bàbá àgbàlagbà má bínú ohun tí ẹ̀mí náà á jẹ ni mò ń kúkú ń wá bí n bá pàdé irú eléyìí mẹ́rin lójúmọ́ màá máa fowó ga alábẹ́tẹ̀ mi ni yá àṣẹ ló bìnná jésù mi ò kàbíyèsí mi ò tí ì dé ọ̀rọ̀ tó kúnnú mi ló máa ń pè mí ní kéńdé ọ̀rọ̀ èmi ní sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè alugọ́ngbọ̀ àkànlò èdè ìtọ̀hún èwì tí ń ṣe erékété létí tí ń módigan kámọ̀mọ̀ ha ha ẹ ṣeun tí ẹ péjọ fún àkòrí kejì ìtàn tí a pe àkọlé rẹ̀ ní ṣègilọlá ògìdán ilé òní lè yín ọ̀nà òní nà yín adániwáyé ẹ kò ní róhun gbé sọnù bí kì í ṣe bí ọmọ àmú ènìyàn ò sì nífẹ̀ẹ́ gbatẹ́rẹ́ fún yín ló ń jẹjẹ ẹ ní bùrìbùrì kẹ jíjó ìyá ó máa tẹ̀síwájú nínú àkòrí kẹta ṣègilọlá ògìdán